kí ló dé. wọ́n ní ká má jẹ bẹ́ẹ̀. ta ló sọ bẹ́ẹ̀. bàbá ìyàwó ló sọ bẹ́ẹ̀. Ah, ṣé ẹ mọ̀ wọn ni àwọn ìyá ìyàwó. mo mọ̀ wọ́n but ó dẹ̀ from above ni. níta ni ó ní kẹ́mi má wọlé ah, ah, àbọ̀ rí mi báyìí irú wo nìyẹn náà tìtàbí ní kẹ́mi má wọ ilé sà ẹ wò ma kò sí bí igimọ alágbàro ṣe lè gùn tó ẹni tó gbéṣẹ́ fún lọgá ẹ o. kí ló ṣẹlẹ̀ bí báyìí kí ló ṣẹlẹ̀. wọ́n ní bàbá ẹ eh. ní kí mọ́mì máa wọlé. ẹ wo bí ta ló sọ bẹ́ẹ̀ bàbá ìyàwó ló sọ bẹ́ẹ̀. dádì mi má mi mò ń bọ̀ àǹtí mi mò ń bọ̀. Ah, ah. ṣé èmi ṣáà lè wọlé ṣá àǹtí mi mò ń bọ̀. <laughs> fìjàbí káre ò <laughs> ń dára. my dear. Hmm? kí ló dé ṣe máa ń kí ló ń máa wọlé tó bá lọ bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ náà sà ẹ̀jọ̀ àǹtí mi wà ń ta wọn ò jẹ́ kí àǹtí mi wọlé. ta lẹ́yìn. Ah, ṣé ẹ lè yàn ní àǹtí ojú nìyẹn. mi ò dá mọ̀ mọ́ ṣé n tó sọ níta nìyẹn. bẹ́ẹ̀ ni. tó bá ti jẹ́ n tó sọ nìyẹn n tó ṣẹlẹ̀ náà nìyẹn. Ah, ah, ah, ẹ má ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ ẹni yìí ẹ̀yin tẹ́lẹ̀ máa wá ṣèyà fún díẹ̀ kọ́lá. ṣé o lè ṣe gọ́ọ̀mù ojú ni o rẹ ni tó jókòó ìpè ojú ọ̀yà ẹni tó ń ṣe ìyá díẹ̀ kọ́lá lé nínú ìyàwó mi ni òun ló ń ṣe màmá ìyàwó. dadi kò possible. o má dà má dà tí o dálẹ̀ kí ni o possible ẹ lọ ṣe tó bá wọn gbà yẹn. ó yarí kan lẹ o ó ní ẹ wọlé bíyàwó tóun ń fẹ́ nísìn ló máa ṣe ìyáde ẹ̀kọ́lá. aláwọ̀n ní jẹ́ ẹnì kan ní gbàṣẹ tèmi ṣe lójú ayé mi láì sí ìkù kẹ́yìn kan wá gbàṣẹ mi ṣe irọ́ ló pa díẹ̀ kọ́lá ìta ó yá yá yá yá díẹ̀ kọ́lá ìta ọmọta ọmọta nǹkan mi ni ẹ máa fi dùn mí nǹkan mi ni ẹ máa fi dùn mí ẹ máa fẹ̀tọ́ mi dùn mí lọ́jọ́ nǹkan ẹ̀yẹ kó rí má fi wá pamọ́ lọ́jọ́ nǹkan ẹ̀yẹ wá o ó nǹkan mi ni ẹ máa fi dùn mí o òwú nǹkan mi ni ẹ má fi dùn mí ẹ má fẹ̀tọ́ mi dùn mí kórì má fi wá pamọ́. ibo lẹ wà wá náà ti ń bọ̀ lọ́nà a ti ń bọ̀. wàhálà ti wà o. wàhálà bá wò kí ló ṣẹlẹ̀. àwa náà ti fẹ́ kó bẹ́ẹ̀ ní ìbọn báyìí. Ah, ah, rẹ́gísítì báwo lẹ fẹ́ kúrò kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ náà ṣe mi ọkọ ìyàwó rẹ̀ mi ò ti di rẹ́gísítì ẹ lẹ́ fẹ́ kúrò ń bẹ̀ kí ló dé dádì ti yarí o wọ́n ní mọ́mí ò gbọ́dọ̀ wẹnu venue wọ́n insist pé stepmother mi ló máa stand in place fún mọ́mí lẹ́nu. kí ni ìtumọ̀ yẹn ẹ kí ló ẹ wo ni gbogbo wa kí ló wá ṣẹlẹ̀ gọ́gọ́ sìn. sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ náà. mọ́mí náà ti yarí o mi ò dẹ̀ pé event yìí máa hold again. kí ló mi registry wo ni o lè hold ṣé wẹ́ẹ́dì èmi àti ẹni ò lè hold mọ́ ni àbí kí kí ló ń jà láti sọ. Ah, bẹ́ẹ̀ ni o. exactly pé wedding wọn ò lè hold mọ́ díẹ̀ kọ́lá. Oh. ok díẹ̀ kọ́lá where are you. wo bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ ń sìn we are on our way home. Ah. díẹ̀ kọ́lá díẹ̀ kọ́lá ọdún kí ló ṣẹlẹ̀. wọ́n sọ̀rọ̀ fún mi nípa ilé olórogún mi ò understand nǹkan tó ń sọ wọ́n gbà tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ pọ̀ tó mọ nǹkan tó ń wí ẹ́ dáàdi díẹ̀ kọ́lá sọ wípé mọ́mí díẹ̀ kọ́lá kò lè wọ registry venue nítorí pé wọn ò fẹ́ra wọn mọ́ ó ní step mother yẹn gbogbo ló máa ṣètì fún gẹ́gẹ́ bí ìyá kí ló kọ́ mi. ìgbà wo ni gbogbo yẹn ṣẹlẹ̀. ọ̀rọ̀ ṣùnùkùn ó máa gbójú ṣùnùkùn ọ̀rọ̀ ṣùnùkùn yóò màmá gbójú ṣùnùkùn ọlọ́gbọ́n ló lè yé ọmọràn ló lè mọ̀ ọ̀rọ̀ yìí dọ̀rọ̀ àwọn àgbà ẹ̀yin àgbà ẹ bá wa dá sí i. kàyéfì kàyéfì kàyéfì. ó fọwọ́ lẹ́rùn kí n máa tó bá ní bóun ṣe fẹ́ ṣe nǹkan wọn nìyẹn ẹ jẹ́ ká fílẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká pe wèrè lọ́kọ ìyàwó kó lè jẹ́ ká rọ́nà lọ tó bá ní ìyá mi lòun fẹ́ mú afúndí ọ̀kọ́lá ẹ filẹ̀ kò ṣáà lè kó lọ́kàn gbogbo wa pé ẹ̀yin lẹ́bi díẹ̀ kọ́lá ẹ jọ mo fọlọ́n bẹ̀rẹ̀ ẹ má jẹ́ ká ba yí ọmọ yìí jẹ́ o ẹ jẹ́ kó yìí ti ṣègbéyàwó yìí kífẹ́ ọmọ yìí tó kú lọ́kàn ọkọ ẹ̀. láéláé láì kú ẹ gírí ni ìwọ gbọ́ pé ẹnìkan fi awo ẹ̀ ṣègbẹ̀du ah láì kú mi kí ẹlòmíì wá gba iṣẹ́ mi ṣe lójú ayé mi ọlọ́run ò ní jẹ́ láì kú ọba ìwọ gbọ́ pé wọ́n fi ọba mi sórí àpèrè ni tí mi ò fọ́ lójú kọ́ máa wá fà mí ní tẹ̀ǹtẹ̀ kiri kò sí tó jọ ah, <laughs> wọn ò lè gbé mi pamọ́ níjọ́ ẹ̀kọ́ ẹ̀yẹ mi èmi ni máa ṣe ìyá ọmọ mi níjọ́ nǹkan ẹ̀yẹ. ní màá dọ̀rọ̀ pé bóun ṣe fẹ́ ṣe nǹkan òun nìyẹn ń kọ́. ẹ ẹ̀yẹ́ jẹ́ fílẹ̀ ah, ẹ máa wọ́n ràn àwọn tó máa bá wa sọ tó fi máa gbọ́ wọ́n bá sọ ẹ rọ ma o ẹ pẹ̀lẹ́ o ẹ rọ ma ẹ jọ kí mú mi mú mi kí ló ṣẹlẹ̀ ah kí ló ṣẹlẹ̀ yí mi. ó láǹtí mi ò gbọ́dọ̀ wọ rẹ́gísítírì ó níyàwó tóun fẹ́ báyìí ló máa ṣèyà fún díẹ̀ kọ́lá. Ah, kí ló wá ṣẹlẹ̀ tó fi wá rí bẹ́ẹ̀ ah. kí ló dé. ìwọ náà sọ bẹ́ẹ̀ èmi ò o wọ́n ṣe ní kẹ́lòmíì wá gbà ṣe wọ́n ṣe láì kí n ṣe èmi èmi ni mo bímọ mi ìjọ nǹkan ẹ̀yẹ ọmọ mi èmi ni máa jókòó tí mo máa ṣe yẹ ẹlòmíì ò lè jókòó kó bá mi ṣe yẹ láyéláyé kò pọ́síbù. Ah! kò dáa kò dáa etí wo ló ń báyàn gbọ́rú ẹ̀ nígbà tó ṣe wípé ò sí mọ́. ìwọ náà sọ bẹ́ẹ̀. Ah! kò dáa kò dáa àǹtí kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà lẹ̀. ó sún mi mi ò mọ̀ rárá. èmi ń wò ó pé àbí ó ṣàtìrí bó ṣe máa rí bóyá ká lọ wá àwọn èèyàn tó máa bá wa bẹ dáàdi kán lè gbọ́ káṣá lè máa wò báyìí. dání kán bẹ tani tani máa bẹ láíláí kò pọ̀ sí mu wọn ò lè lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ̀wọ̀ ẹ má jà ṣe bẹ́ẹ̀ o mọ́mí ẹ má jà ṣe bẹ́ẹ̀ o àǹtí wọ́n ní two wrongs can never make a right ó ti rí bó ṣe máa rí ẹ jẹ́ ká wá bá ṣe máa bẹ̀ wọ́n ẹ jẹ́ wá bá ṣe máa bẹ̀ wọ́n o tẹ́ẹ̀ bá ti ẹ̀rọ ti gbogbo yẹn ẹ̀rọ tèmi àti ọmọ yín tó jẹ́ pọ́ ọmọdé ni wá ẹ jọ̀ọ́. lọ́jọ́ ẹ̀yẹ wa ti ju ńlá nílé yìí náà báwo ni fẹ́ kí i don't understand. kó rí má fi wá pamọ́ lọ́jọ́ nǹkan ẹ̀yẹ wa ah! nítorí ẹnì kankan ò lè gba kọ́ńgó lọ́wọ́ ìlú. Hmm. mo ní ìka tẹ́ẹ̀rí ẹ èyí tó tọ́ sí mú ṣóun la fi ronú. àwọn wo ló ní kẹ wá bẹ̀ mí máa gbọ́ irọ́ ńlá ni ẹ wò kẹ fi eégún lé bẹ̀ mí mi ní gbọ́ kẹ fi òòṣà ọjà bẹ̀ mí mi ò ní gbà lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ìyá mi dèrò ọ̀run ọ̀run ẹ̀rẹ́ kó jí nínú sàréè kó wá bẹ̀ mí lórí ọ̀rọ̀ yìí mi ò ní gbà o. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ fọwọ́ wọnú ẹ má bínú. ẹ wò ó aná mi ọkùnrin màá ní hó ká ṣe bẹ́ẹ̀ wá ruru. ẹ jọ̀ọ́. madam mo respect yín púpọ̀ o ṣe rí bí kì í bá ṣe bẹ́ẹ̀ àná mi tẹ́ dárúkọ yẹn ó ní ohun tí mo lè ṣe fún yín therefore ẹ má pè mí ní àná yín mọ́ tẹ́ ẹ bá lẹ plaster mọ́jú mi ò jọ àná yín o ẹ má yẹ bá pè mí ní àná yín mọ́ láéláé ẹ gbọ́. ó dà ẹ má bínú. mi ò bínú ó bẹ́tà. bẹ́ẹ̀ bá ti ẹrù ti àwa tá a jókòó yìí ẹrù tọ́lọ́ máa la kẹ́ ẹ tún wá ro ti ọkọ ìyàwó ẹ tún ro ti díẹ̀ kọ́ lọ́mọ yín kò sí ohun tó ní ká má mú ìyàwó yín wá ẹ fi kàn sọ́wọ́ ọ̀tún ẹ fi kàn sọ́wọ́ òsì àwọn àjọ máa kọ́ mọ̀ lùbọ́ àjọ àdá bẹ́ẹ̀. ẹ ṣeun mo mọ̀ pé ẹ̀yin ni bàbá amòye inú ilé wọn ẹ̀yin lẹ lóye lẹ ní làákàyè jù ṣebí torí ẹ̀ lẹ ṣe ń fẹ́ bá mi tó lóyún mi àbí bí ò bá ń ṣe làákàyè tẹ níná kọ́ náà ṣe mú yín wá kẹ́lẹ̀ máa bá mi tó inú ilé mi bẹ́ẹ̀ mi ṣe máa ṣe ilé ayé mi nítorí pọ́ńbẹ́yìn náà tó inú ilé yín ni bí bẹ́ẹ̀ ẹ̀ máa sọ fún mi ẹ ẹ ẹ wo bàbá ẹ bá ní ọ̀rọ̀ tó láti sọ mọ́ ó bẹ́ tàkà á jáde o mi ò tí ì fẹ́ yẹ̀yẹ́ yín ojú ń tì o ẹ bọ́ o. ọ̀rọ̀ yìí kò á yé mi mọ́ ó tójú sú mi ṣe bí ọmọ sọ̀rọ̀ rẹ̀ yìí òun náà ló tọ́ dàgbà. ọjọ́ jíjẹ ọ̀kẹ́rẹ́ hmm. ọjọ́ àríjẹ ọ̀kẹ́rẹ́ hmm. ọjọ́ ṣe irú ẹni bẹ́ẹ̀ ló yẹ kó máa ṣe kó máa ṣe nǹkan ẹ̀yẹ kó má wà ń bẹ̀ lọ́jọ́ náà. bàbá ò pé tán gbogbo ẹ̀ ló bá yín lára mu àdùnní ló wọ ọmọdé ìdàgbà ó máa ṣe wọn ọlọ́run máa ṣe tó tiẹ̀ wò dàgbà ó jẹ̀bi kò bá má wò ó ṣé àtìgbà tí àdùnní ti fèmí lẹ́yìn ọ̀kan kọ́ ló wò èmi títí dọjọ́ èmi oho ẹlẹ́mi wá dẹ́bi ẹ̀sìn ẹ̀kẹ́sẹ̀ lẹ́sẹ̀ ń bọ̀ wá bá mi kò bá jẹ́ látìgbà tóun ti fi mí kẹ́lẹ́ mi ti gbà ṣé ẹ máa máa rójú ráyè sọ ilé ilé ọjọ́ ìní. ẹ wò ó tèmi ń sọ rèé ọ̀rọ̀ òfàjà tàbá gbọ́ra wáyé ẹni kí àdùnní kò ṣe sùúrù kò dúró ná kó jẹ́ kémi ṣe ìnáwó tèmi tèmi fẹ́ ṣe fọ́mọ kí n ṣe kí n dára tó wùn mí tí n bá parí tèmi àdùnní náà lè bẹ̀rẹ̀ ìnáwó tí kó kó àwọn olórí burúkú asínwó àti wèrè tọ́jọ́ ń kóra wọn kiri kó pè wọ́n àti bí àwọn òmùgọ̀ tọ́jọ́ ń bá tọ́ ń bá gbélé tí wọn ò ní làákàyè ó lè pé everybody kóun náà ṣe tiẹ̀ but ohun tèmi ń sọ ni wípé báyìí ni màá ṣe nǹkan mi kò yí padà èmi dẹ̀ mo ná owó tí mò ń ná ṣe mọ̀ pé ẹni tí ò yá ni lówó tí ò yáyàn láṣọ kò gbọ́dọ̀ pé yàn lárúngún tó bá pé ni lárúngún á di wàhálà. ẹ sà onídòkó ìwọ náà náwó ó fẹ́ sọ̀rọ̀ ọlọ́run gbà mí o ah irú ẹ̀gbin wo rèé ṣọ́rọ̀ tó délẹ̀ oko etílé tòun tẹ̀gbín àdàpọ̀ owó tòun ti yà èmi òjò ẹ̀wọ̀ òjò mi tó mára alé ẹni fojú di ni ìwọ náà ti ní opportunity láti bá wọn wá bí òun náà wọ́n fẹ́ máa sọ̀rọ̀ wájú mi. ẹ wo mo wá fún yín ní last warning ẹ bá pọ̀ tẹ́ ìdílé mi gbẹ̀gẹ̀dẹ̀ abiná. ẹ dúró ẹ dúró dé mi. àbọ̀mọjẹ́ o bàbá ìyàwó ẹ̀ máa yarí náà ni ó yarí kan lẹ̀ ni o ó ní kò ní ṣeé ṣe o èmi ò ríro eléyìí rí o kódà àwa àti ẹbí ẹ̀yà díẹ̀ kọ́lá gbogbo àná la pàdé lọ́hùn tí bí ń sọ tọ̀hún sọ abẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ ẹnu kódà ẹnu gan fẹ́ bọ́ ó yarí kan lẹ̀ náà ni o. ẹ jọ bàbá yóò sọ pàtó nǹkan tó ṣẹlẹ̀ tó ń fi wúrú wà tó ń wù yẹn. kò sọ. So? kódà ìkan nú àwọn ẹbí wọn gangan ẹbí tiẹ̀ gangan ń bi léèrè pé ah ṣé bí àdùnní tó ní kó má ṣojú ṣe fọmọdé ṣe bóun náà ló tọmọdé yìí dàgbà ó ní àgbàtàdùnní ti fi hàn sílẹ̀ ṣèbíyàn kan ló ń tọ́jú òun náà láti gbà yẹn ṣọ́rọ̀ nìyẹn n tèmi gbọ́ tó fi lésì nìyẹn. ẹ rí i pé mo ti wà ní cross road báyìí bàbá ń fárígá ìyá díẹ̀ kọ́ ìyẹn ò lè gbà kẹ́nikẹ́ni gbà ṣe ń ṣe abiyamọ olúwa lè gbàgbé. Ah. ẹ rí i pé mo ti há. ó tiẹ̀ lè há ọkọ mi ọlọ́run á ṣe ìdìdà torí gbogbo abiyamọ náà ló ń gbàdúrà káyọ̀ àwọn aṣojú àwọn tádọ́rọ́ lè gbàkẹ́ lóǹkan ṣe gbà ṣe ń ṣe lọ́jọ́ ayé ọmọ. kò sábíamọ tó lè gbàrú ẹ pé kẹ́ni ẹlẹ́ni gbà ṣe ń ṣe wọ́n hmm. mẹ́kù rìn ẹ̀ṣẹ̀ kú ọ̀rọ̀ mọ́. ó dé ọkọ mi alátiṣe mi a máa ti ṣe ara kàyéfì kàyéfì kàyéfì ńlá ló jẹ́ kàyéfì kàyéfì kàyéfì ńlá ló jẹ́. ebi bọ́rọ̀ bá rú mi lójú àgbilẹ̀ léèrè ni ọ̀rọ̀ yìí máa rú wa lójú ó máa dọ̀rọ̀ àwọn àgbà orí ẹdìyẹ oníkùkù tó yẹ dúdú. kò sẹ́ni tó lè yí ìpinnu tèmi gan pàápàá padà ibo lolówó ti ń jí àrògan tí wọ̀fà ń jí àgùnmàtẹ̀ òun ló bí díẹ̀ kọ́lá èmi náà pàápàá ni mo bí. ó ti wá sún mi báyìí o abijó òun la máa jó sílùú yìí báyìí ẹ̀yin méjèèjì dẹ́ ìyá rẹ̀ kanlẹ̀. Hmm, hmm. òun ní kẹbẹ̀ kó jẹ́ kí n rójú ráyè jókòó ṣe ìyá ọmọ mẹ́. Ah, ah, òun ni ká sọ fún òun ń yarí ẹ̀yin yarí ta ni ká wá bẹ̀nu ẹ̀ méjèèjì. ẹ̀yin fílẹ̀ ẹ̀ máa wòran ibi tí èèyàn mẹ́ta tó ti ń dúró ní méjì méjì á ṣojú èmi àti ẹ̀. ẹ má bínú àǹtí níbi tí ọ̀rọ̀ dé dúró yìí mi ò fọwọ́ lálẹ́ o mi ò dẹ̀ pàṣẹ mà mo kàn fẹ́ mú suggestion wá ni mò ń wò níwò pé ìgbà tọ́rọ̀ ti rí báyìí ṣé mi ò ní fẹ́ mú ìyàwó mi sọ́dọ̀ báyìí tí gbogbo ọ̀rọ̀ yìí máa fi lójú àbí kí sọ àǹtí pé kó wà lọ́dọ̀ mi náà kò ń ṣe bad idea anyway àbí àǹtí mi. kò sí tẹ́ ṣe tí òkùnkù tèmi lọ́rùn àmọ́ kó wá sọ fún mi wípé níjọ́ nǹkan ẹ̀yẹ ọmọ mi èmi ò ní jókòó síbẹ̀ irọ́ ló pa kò sí tó jọ. atẹ́gùn àti solution èmi àti àǹtí àti mọ́mí ò ní pé kó máa bọ̀ lọ́dọ̀ mi ní weekend. ṣé kò tẹ kú ni nǹkan tí ò ṣẹlẹ̀ rí orí mi ló ti ṣẹlẹ̀. kí ni nǹkan tí ò ṣẹlẹ̀ rí tó ṣẹlẹ̀ nílé ẹ̀. mo dájọ́ ìgbéyàwó láì ṣe pọ́pọ́ kó àbíyàwó sí i ọjọ́ yẹmi tí mo ti ń look forward to tí bá wá rìn nígboro wọ́n máa náwó sí mi wọ́n níyàwó tó dọ́jú ẹ̀yẹ tó yẹ nìyẹn. díẹ̀ kọ́lá ohun tí mi ò kí ń láì táwọn èèyàn máa ń sọ òdìwọ́n náà tún sọ yìí kí ló kàn ẹ́ pẹ̀lú àwọn èèyàn what is your problem with other people's world? o ní láìfi tiẹ̀ o ní láìfi tẹ̀lé kí ló wá kàn mí pẹ̀lú èèyàn ohun tó bá wù mí ni màá ṣe ohun tó bá wù ẹ́ o ni kò ṣe kí ló kàn mí pẹ̀lú àwọn èèyàn ẹni ní kò wò náà wọ́n ní ẹni tá a bá ń bá lọ́jà láwù àtúwò àríwọ̀ ọjà. ṣé kí n sọ kí ni kò fún ẹ díẹ̀ kọ́lá ṣé wọn ká lè tún wedding wa ẹ̀ ṣe àdẹ̀bà gbogbo social media jẹ́ látòrí Facebook a bọ́ sórí instagram a fò látòrí instagram a bọ́ sórí whatsapp from whatsapp a máa dúró lórí imo ah. from imo twitter ni wọ́n bẹ̀rẹ̀ sí ní túwìtì ẹ̀ kiri àwọn tó believe pé kò ní ṣe ṣe àbí tí wọ́n fi ẹnu ẹ̀gàn pé wà nígbà tó ṣẹlẹ̀ fúnra ara wọn náà máa repost ẹ̀ à ní bẹ̀rẹ̀ o kò yẹ wá kàn repost ẹ̀ náà ni pé wedding ni ó hold ní Amẹ́ríkà. Hmm. exactly. ayé òkè wẹ̀ báwo better. Ha ha <laughs> ha. ká kó máa sọ báyìí. baálé mi ẹ wo èmi gbogbo wàhálà tẹ̀ ń falẹ̀ sẹ́yìn pàápàá lórí ọ̀rọ̀ ọmọ àìfẹ̀ǹkọ̀tẹ́lẹ̀ náà tẹ́ni kí n jókòó níjọ́ ìyàwó díẹ̀ kọ́lá ẹ mọ̀ pé èmi mi ẹ bá ti jẹ́ kí ìyá ọmọ kó jókòó ara lílo máa mọ̀ láwọn òdì wèrè lára pè gbogbo gbogbo wípé wọ́n wọ́n ẹ lọ́kàn tí yín báyìí ó dàbí pé òun fọmọ bù mí ni kò kúkú fọmọ bù mí kò fọmọ yọ mí ẹ jọ̀ọ́ títorí Ọlọ́run gbogbo nǹkan tí ìyá díẹ̀ kọ́ lába ti fẹ́ ẹ jẹ́ ká bá wọn fẹ́ àwọn ló bí wọn ọmọ wọn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kán ṣèyà ọmọ wọn. wò my dear ewu ò ṣe dákẹ́ kó máa wòran kó fèmí àti wọ́n lẹ̀. sórí ọ̀rọ̀ tó délẹ̀ kò gbàbí kankan pin rárá ìwọ ò ṣe dúró kó dá dúró láyé tìyẹ́ kó má fúnra ara ẹ lọ tọrùn bọ ohun tí ó kàn èmi àti ìyá díẹ̀ kọ́ lánìí ó fi wálẹ̀ má wòran. my dear ẹ wo olóhùn mi jẹ́ àrí láburú o èmi gbọ́ pé ìyá díẹ̀ kọ́ làwọn ń lérí gan ni o. ó ń lérí síta ni. Ah, ó ń lérí sí yín. <laughs> ok kò burú ọkùnrin tàtọ̀rìn kóbìnrin náà tàtọ̀rìn ẹnìkan á lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. wò ó ṣorí ní tá bẹ̀rẹ̀ yìí sísìn fíìmù àṣẹ ìbẹ̀rẹ̀ ni kò ní wo tán ojú rẹ ìran rẹ ṣe bí wọ lójú wàá fi ríran wo don't worry my darling stand up. ok mo ti gbọ́ tiẹ̀ mo bá gbọ́ tiẹ̀ mo gbọ́ tiẹ̀. kí ló dé tí ó sunkún ni ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi yóò tẹ́ ṣọ́rọ̀ mi ò tẹ́ ni àmọ́ tiẹ̀ wá ń rò pé kó má jẹ́ ibì kan tí mo fọkàn sí lọ́rọ̀ mi ti ṣe wá ibo nìyẹn ọlọ́tí bàtà wà lọ́dọ̀ dàdé àti pupa àti télọ̀ tó máa ń bá mi ránṣọ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ lọ́jọ́ náà ní ṣọ́ọ̀bù mo ṣe ní kí n wá sílé. mi kì í lọ ṣọ́ọ̀bù lẹ́yìn sunday. oh my bad um, aṣọ mi yẹn mo wá gbà. aṣọ yín ìwọ mi. Ah, aṣọ tí mo sọ fún yín pé mo fẹ́ lò lọ́sàn-án yìí ni. bọ́s next sunday la jọ pé ìnà o mi mọ̀ pé nílẹ̀ fẹ́ lò sunday tó mọ̀ lè mí pé. <laughs> mi ò pé fún yín next six sunday sunday yìí gangan ni mo pè. ok bọ́mi tí ì gé e. débi tí máa ràn o. ẹ tí ì gé e. débi tẹ máa ràn. bẹ́ẹ̀ni. ó rọrùn òṣìwò nìyẹn aṣọ tó jẹ́ pé mi àtàwọn ọ̀rẹ́ mi la jọ mu aṣọ tó jẹ́ group thing ni ẹ láì ṣe pé mi ò rówó rà ṣé fẹ́ fi mí ṣẹ̀sín láàrin àwọn ọ̀rẹ́ mi ni. àǹtí ní sùúrù. ẹ dẹ̀ ní kí n ní sùúrù ó rọrùn òṣìwò lẹ́ ń sọ yẹn. òkè tí kì gbé wá kẹ gbé wá bẹ́ẹ̀ ó rọrùn òṣìwò lẹ́ ń sọ yẹn. ṣé kí n ro lọ patí ni àbí kí n fi pa kájà ah, ah. bẹ́ẹ̀ dẹ̀ ṣe fi mí ṣẹ̀sín yẹn ẹ má ṣẹ̀sín ni ah, mo ṣe fún yín lówó mo dẹ̀ ọ̀rọ̀ òṣì lẹ́ ń sọ lẹ́nu yẹn ẹ̀yin àgbàyà òṣì yìí olè àgbàyà. àǹtí ẹ wá ṣé torí aṣọ tí mi bá yín rán èyí sọ gbọ́dọ̀ tó tó ìfún mi ẹ jọ torí Ọlọ́run ẹ má pàṣọ fún mi mọ́ o ẹ dẹ̀ má jẹ́ kí n rin ṣọ́ọ̀bù mi wọn ṣe ti gbọ́ ẹ wá lè mi máa ṣẹ̀sìn ọ̀rọ̀ tẹ́sán yẹn kò kí n ṣe tèmi o ti yín ni o ṣe ti gbọ́ káwọn ẹni tó máa ṣẹ̀sìn níjọ́ kan ẹ̀yẹ níjọ́ kan ẹ̀yìn ẹ̀ ṣẹ̀sìn ẹ máa ṣẹ̀sìn níjọ́ náà. àǹtí mi ẹ bú ẹ̀yẹ tó tó yìí nǹkan tí màá sọ fún yín nìyẹn ẹ sọ̀rọ̀ tó tó yìí sí wúmà yẹn nítorí pé ò bá yín ránṣọ ẹ wá ní pé ẹ mọ ibi tí ti wá definitely ibẹ̀ ni ìṣòro ti wá ẹ̀rọ ẹja lè sọ fún yín ẹ̀rọ ẹja lè sọ fún má má sọ fún mọ́mí má sọ fún mọ́mí tí ń bóyá tó bá dọ́là ká lọ bẹ̀ ká lọ bẹ̀ pé adáríjì mi ṣèṣì dábẹ́ mi mo bẹ̀ dáadáa ṣàánú mi sọ fún mi o ṣe. ẹgbẹ́ ta lè bèrè o. àti gbogbo àtúnṣe ṣiṣẹ́ tẹ́lẹ̀ ọ̀tọ̀ wà níbí ẹjọ́ ọdún òlẹ́ ti rí wọn gbẹ. ó ti ṣe díẹ̀ náà. àwọn dẹ̀ ti ṣe díẹ̀ lóòótọ́ torí wọ́n ti kú ẹ wo ẹjọ ṣé ìgbà wo ló kú. <laughs> request wọn nílùú ìbáwọ lọtọ wọn ti kú sí láti two years ago ah. ìlú wọn dẹ lọ kú sí ìlú ìlú wọn lọ kú sí two years ago. two years ago ah. ẹ ìmọ̀ bóyá ẹ mọ ibi tán sí wọ́n sí bíi burial ground tán sí àti tẹ́lẹ̀ sí. ìyẹn kí ló lọ burial ground ẹ̀dọ̀ wọn sọ fún mi pé mo mọ̀ ìlú wọn ni àníyàn kú sí láti two years ago ẹni pé mo burial ground ẹ má yẹ kí inú bí mi o ọmọ kan báyìí ló ń láìkí ẹ̀ kí máa mọ bẹ̀rẹ̀ àgáàdì ṣé mo sọ pé mo lọ sí lẹ́tì. ẹ jẹ́ mo bóyá bí wọn kankan. ó yẹ wàhálà lọ wàhálà lọ. èmi máa máa fa ayúgbó mọ́ yìí o. ọmọ yẹn mi yọ. sálàbàárò mọ́ rárá kó ìṣúra rẹ̀ sátọ̀ ọlọ́run lọ òun nìkan ló lè gbà ọ́ o nígbà tálábàárò sí mọ́. Ah, ah. láì ṣe àrò ìtọ̀ ni mo tọ̀ kílẹ̀ tó mọ́ mo tọ̀ títí mo tọ̀ sórí àga. àbí ó ní ohun tó dì sọ́kùn tó ń wò ní kó má dẹ̀ jẹ́ wípé gbogbo wàhálà àti bàbá ẹ̀ tó kó lé wa láyà òun ló mú ẹ̀sùn oorun àsùnjù o. màámi mi ò rògbò oorun bí ẹni tó ń gbé ló ń ṣẹlẹ̀ ẹ adúrò mi màámi pàápàá. Òru mélòó ni mo rí sùn ẹ́? ṣùgbọ́n gbogbo èyí tí bàbá ẹ̀ kó lé wa láyà yìí gan-an ó tó kéèyàn yàgbẹ́ sára ẹ́ o ò tọ̀ nígbà màjèsí kí ló wá dé tó tọ̀ ń sìn tó bá máa fi dọ̀la ká tó gbogbo bá ṣe rí. ọ̀la kò burú ẹlẹ́dàá mi ṣàánú mi orúkí lélẹ́yìn. kí ló fẹ́ kó ń sìn? ṣé kò tẹ̀kún ni? ṣé kò tẹ̀kùn ní adúrú mi sígbéyàwó ìkújọ́ mélòó mo dẹ̀ sọ fún yín mo ní kẹfí dádì sílẹ̀ jẹ́ kó tẹ́fẹ́ ni. bí àkọlá bí àkọlá má jẹ́ bẹ́ẹ̀ jẹ́ má jẹ́ kí wojú ẹ lórí tó sọ yẹn o ọlọ́run àbáwá ṣe jẹ́ ká sì wù títí dọ̀là. ṣe díẹ̀. láti ìgbà tí mo ti travel mi ìgbọ́n kankan báwo làwọn parents ẹ̀ ṣe yanjú ọ̀rọ̀ wọn sí. Hmm, yanjú kẹ hmm, ẹnu ẹni wọn ṣùwà tí kì í bolówó nù ṣé torí ọmọ ọlọ́mọ tó tẹ̀fẹ́ fi fọ́ àgbọn bàbá jù. <laughs> ọmọ ọlọ́mọ ló gbórí dúró o èmi láyè mi mo máa ń jẹ́ káwọn parents kan sọ́jú ayọ̀ mi dọ́jú ẹkún mọ́ mi lọ́wọ́ nígbà tí kì í ṣe ìdì màá lọ sí sábó màá lọ wá àwọn haúsá tó máa ṣe parent mi. Ah, ah. ọmọ yorùbá dẹ̀ ni kání ànàgó ló ń sọ lẹ́nu ni mi ò ní sọ̀rọ̀ ṣó mọ̀ pé yorùbá ló ní àṣà àti ṣe tó dára jùlọ lágbàáyé ni torí bẹ́ẹ̀ ni ọmọ yorùbá kankan ó gbọ́dọ̀ fi ta òbí ẹ̀ sọnù torí a máa ń ro bíbí tí wọ́n bí wa àti wíwò tí wọ́n wò wá dàgbà pẹ̀lú pé wó kí ló kan ẹ̀yà míì pẹ̀lú àṣà. ẹ wo ọ̀rẹ́ jẹ́ àfọ̀rọ̀ ìsílẹ̀ káwá àwọn ọmọ ìsìn agbélébọ̀ rẹ̀ wá ó dẹ̀ ti gbé nǹkan ó ti gbé ah, wọ́n kò lọ́ra lẹ́yìn tó máa dé dáadáa. wọ́n wọ́n wọ́n wọ́n kó ní kálukú ṣọdẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lálẹ́ yìí. Ah, torí ó dàbí ẹni pé fáìn tó fine, jù ní ló máa ń kó bá dé. Oh, serious. dẹ̀ máa ṣe irú eléyìí fún Ọlọ́run. fún lọ́kùnrin gbọ́dọ̀ ni kò tiẹ̀ mọ nǹkan kan. olùdíje dáa mi ṣàánú nítorí ọmọ. ọ̀rọ̀ yìí ta kò. díẹ̀ Kọ́lá ṣé omi tó ń mu nírọ̀lẹ́ ó ti pọ̀jù lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn ni. omi báwo àǹtí mi aago mẹ́fà ni mo máa ń jẹun alẹ́ láti jẹta pàápàá mi ò kì í fomi kẹnu rárá ẹ wo omi kọ́ leléyìí o ọwọ́ ayé leléyìí o. Hmm. ta la wá ṣètò jẹ́ pé ibi ìtọ̀ ló ti wá fẹ́ mú ẹ báyìí. ojú ọlá pé mi ò mẹ́ni tí mo ṣe o mi ò ní kọ́ lọ́mọ kó má tọmọ tiẹ̀ mi ò ní kẹ́ni tó lọ́bẹ̀ kó má jẹ̀kọ. Mi ò fi ọmọ yọ àgàn tí ò rí ọmọ bí. Ohun tí mo kàn sọ ni wípé kó jẹ́ kí n rojú ṣe tèmi, ó tàn. Ẹ̀, àbí àǹtí mi, àbí bí tí ọkọ yín ti fẹ́ gbà mú yín lélẹ̀ yìí ni? Ó jọ gàtè kò jọ gàtè. Ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀. Egun àti ró bínú wọlé, èèyàn àti ró bínú jáde. Ó jọ bẹ́ẹ̀ náà. Ẹ́! àmọ́ mo mọ̀ wípé ìṣẹ̀dá mi á bí fìjàbí torí pé kò sí nǹkan kan tí mo ṣe fún. tẹ́ ẹ bá tiẹ̀ wá ṣẹlẹ̀ ṣe gan ṣé ibi ọmọlúwàyẹ kò ti gbà mú yín ni. oho. ọmọ tá à ń sọ yìí kò ń ṣe ọmọ lásán ẹ̀yin méjèèjì lẹ́jọ́ bí <laughs> níbo ni ilé ayé yìí wà ń lọ báyìí. àǹtí ṣé ṣó lè jẹ dáàdi mi ṣá. Ah, eh, èmi ò sọ pé ó lè jẹ àwọn àmọ́ síbẹ̀síbẹ̀ ó tún lè jẹ àwọn náà torí pé wọ́n lérí wọ́n léka. Ah, àmọ́ o síbẹ̀síbẹ̀ náà sísá mi ìgbàgbọ́ tèmi ni wípé kò sí nǹkan tó ṣòro ṣe fún ọlọ́run àyà ti wá bẹ́ sílẹ̀ báyìí ó bẹ́ sílẹ̀ wọ́n níbi tí múnimúni wà ibẹ̀ ni gbanigbani ń gbé gbogbo ibi tẹ́ bá wà mọ̀ báyìí kẹ̀yà sí ibi tẹ́mi náà bá mọ̀ máa tọ́jú bọ̀ kó tó di ìrọ̀lẹ́ lágbára ọlọ́run. àmín àmín sinmi àmín pínpín náà fún mi. o ṣe o ṣe o ṣe o máa pẹ́. ta ló tún kú yẹ tó kú jù. màámi hmm? kí ni a máa wá ṣe sọ́wọ́ àǹtí mi báyìí. Ah, mi ò mọ this on my wake up ọ̀la ní weekend bóyá kí wá gbé lé ni o bóyá òfúra rẹ̀ ló máa wá bí o kàtí èlé mọ́ tó ṣẹlẹ̀. wọ́n ní kò fi lè fọkàn mú lálẹ́ kó tó sùn. Really? ó máa súnmọ́ bàdé báyìí kó tó sùn lálẹ́ náà ni kò ṣe bí mo ṣe ní o ṣe yìí o kí bíbá lè padà lọ sọ́dọ̀ níbí. ẹ ṣé àǹtí mi ẹ ṣé gan mo dúpẹ́ ẹ wo ìgbà tí iṣu mi bá máa jiná fún yín ikú ò ní kánjú pa yín àwọn ọmọ yín náà wá jèrè gbogbo nǹkan tá à ń ṣe fún mi. àmín àmín èèyàn ọkọ mi wá sá bí ológun tí ń gbé ń sá kó ba lè rí bó ṣe yẹ kó rí o. wọ́n ń gbé mi wàá tún máa rí ìṣòro tí kì í ojú ara tẹ́lẹ̀. gbọ́ kí ló dé tí ọkọ ẹ̀ pé ẹ̀ tó gbé àgbà mami mi ò lè gbé kí ni ìdùnnú ẹlẹ́wọ̀n mi tó ń sago mọ́wọ́ ṣé kó lè máa mọ iye wákàtí tó kù ni mi ò lè gbágbó bọ̀bọ́lá àbí kí ni mo fẹ́ sọ fún kí ni màá ló ṣẹlẹ̀ tí mi fi wá sọ́dọ̀ ẹ̀ àbí kí n lọ fẹ̀sí mi hàn níbẹ̀ ni. wá sí ẹ̀ gbé náà ẹ tí ẹ̀kọ́lá tó bá rí bí ọmọ yẹn ṣe ṣe bí ìgbà tí nǹkan ṣe ni. màámi nǹkan ń ṣe mí náà tí n bá rí solution sọ̀rọ̀ mi mi ò lè gbágbó ẹ̀. ó dà mú fóònù yìí pé o kí n lè jẹ. Òkùnkùn ṣú ojú biribiri ó wá kẹ́lí tí ó tàn mọ́lẹ̀ sí Èdùmàrè bá òkùnkùn ṣú. Oxubim lóun máa ṣe ajá tí wọ́n kìlọ̀ fún ọjọ́ sí wọ́n ní kó má ṣe tó lóun máa ṣe dandan òun gbó kiri káyé ni o wọ́n ní kó má ṣe òun di dandan kó o ṣe aláàmù tí wọ́n bá wí pé kó má ṣe ńjọ́ sí tó lóun ó ṣe òun ló ń fọwọ́ tẹ̀ bá ògbó kó o mọ̀ wípé ìtọ̀kí wọn nídìí àkèrè àbákú láṣọ ewúrẹ́ ó di láéláé gbọ̀ngbá. títò sílé. gbogbo bí mo ṣe dìkáká dìkùkù tó omi yalé àgbàrá ṣọ́ọ̀bù ni mo fi tọ̀ ṣe kí wàá ní ìwúlò oògùn tá tí ò ṣiṣẹ́ máa mi. Ah! ó ti yé mi mo ti mẹni tó ń ṣe mí mo ti mẹ́ni tí mo bẹ̀ tí ò gbẹ̀bẹ̀ bàbá yín ló ń ṣe mí. ó yà yín lẹ́nu bàbá yín ni mo rí lójú àlá tó ń rin olódì ẹ̀ mọ́ ilẹ̀ lẹ̀. Màmí ẹ má rìn níbi tí ó sọ náà ohun tó jòun la fi rí o èmi ti mọ̀ pé mo ti ṣẹni tí ò lè dáríjì mí láéláé wọ́n dàrí yín lọ́jọ́ ìgbéyàwó wọ́n tún sọ mí dákẹrẹ nígbà tí ọ̀rọ̀ ti yanjú lọ ẹ má mú ti bàbá mi sí o tọwọ́ lójú ò lè la ojú ẹ̀ lẹ̀ kí kan gbọ̀n sí i. díẹ̀ ah, kọ́ la bàbá ẹ̀ ni bàbá ẹ̀ ló wà ń di òrò tó rò fi ń ké bàbá ẹ̀ lè kú fọ́ọ̀gù tó dúró tìkanra tìkanra ìrònú ọ̀rọ̀ rẹ̀ ò déédéé jó lásán onílù tó ń lù fún nínú ìsàlẹ̀ odò bàbá ẹ̀ ni àmọ́ má ṣe o ilé ayé ló ń gbé tó bá ṣe ó di ẹ̀yìn ìwé ọ̀run màá jẹ́ kí bàbá yín gbà mò ń bọ̀ ẹ jẹ́ ń pàrọ̀ aṣọ. kàyéfì kàyéfì kàyéfì ńlá ló jẹ́ kàyéfì kàyéfì kàyéfì ńlá ló jẹ́. ó dẹ̀ ti adùn má parẹ́ àwọn ah, ti kú lábí àmọ́ ọmọ mi lára tí ẹ wo wàhálà tí mo ṣe ní oyún kí tó bí ẹ wòye tí mo ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àjò ah, má parí ẹ̀ kò sí tó lè tí kì í rọ̀ ó máa padà dẹ̀rọ ọlọ́run ah, ó máa rọ ó máa rọ ó kí ló ṣẹlẹ̀ àti mi kí ló dé àti eh, eh, oh, mi ni àti mi ni ọmọ ẹ̀kọ́ tó ti gba wọlé ní ọ̀dà ẹsẹ̀ ẹ̀kọ́ kọ́ fi ẹ̀ mo fẹ́ parẹ́ sí kiri ẹ́ ó ṣì ń tọ̀ ni. torí èmi ló le jù ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ṣùgbọ́n mo ti mẹni tó ń ṣe mí mo mọ̀. ta ló ń ṣe yín. bàbá wọn ni fìjàbí ló ń ṣe mí nítorí wípé lóru àná mọ́jú mo rí fìjàbí ó gbé ṣègìdì tàdí báyìí tó wá pa ọ̀fọ̀ ó ní ìtọ̀ yẹriyẹri nídìí àkèrè ìtọ̀ yẹriyẹri nídìí àkèrè oríṣiríṣi ọ̀fọ̀ ló ń pa ah! àmọ́ fìjàbí á gbà. kò mọ̀ yẹ́ mi o.

ẹ yáriwo pa àgbà àgbà ah, ah. ẹ wo wọn kàn dákẹ́ láti jọjọ yìí torí pé mi ò fẹ́ kí òkun ẹbí kó já rárá ni mo ṣe dákẹ́ ah, ẹ jẹ́ kára yín náà ta ló ń ṣe yín ẹ̀yin lẹ̀ ń ṣera yín ẹ wẹlé díẹ̀ kọ́lá ẹ lọ rán sí skul ó lọ skul ó jáde kàkàkẹ́ bá wáṣẹ́ ẹ bá wáṣẹ́ ó lóun ṣe big girl òun ṣe runs girl kí ló ń jẹ́ bẹ́ẹ̀ aṣẹ́wó ló ń jẹ́ bẹ́ẹ̀ aṣẹ́wó ó gbégbá aṣẹ́wó ó ń ṣe mo tún wá ro ti mọ̀lẹ́bí mo lára mo ro ti fámìlì mo lára mo tún dá lókòwò kí ló ṣe ó jẹ gbàrún eléyìí kò lọ sí skul ẹ kankan ṣe sí rárá ẹ kàn fílẹ̀ kó ṣòṣò rí burúkú káàkiri ni ẹ ẹ̀yin náà mo dá yín lókòwò ẹ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí ni mo dá yín lókòwò ẹ jẹ gbàrún yìí náà ni ṣe fẹ́ pa mí ni torí pé ìyá kan bá kò lójọ bí tí wọ́n ní kẹ́ pa mí ni ẹ wá gbọ́ I am done ó ti sún mi ó ti rẹ̀ mi mi mọ́ ẹ kúrò nílé ọkọ yìí mo mú yín wá sí ìbàdàn kí ni stupid reason ló ṣe kúrò ní ọkọ yín torí ọkọ yín fẹ́ lómi ẹ̀bí ọkùnrin ó ṣe fẹ́ lómi ẹ̀ ṣé kó bá fẹ́ lómi ni ṣé kó bá bí ọkùnrin lẹ́fẹ́ ni mo ti wá ṣe tó pẹ̀lú ní báyìí kò tí mi ò lọ́kọ́ sọ̀rọ̀ yín mọ́ ṣé wí pé ìrẹsì ń wòye tí rent ẹ̀ bá ti dé òkè sanwó ní yín bó bá dé ẹ̀wùn yín ẹ̀ má san àwọn ọmọ yín mi lọ́wọ́ ń bẹ̀ mọ́ ẹ má ṣe ilé ayé yín lọ ẹ má pè fóònù mi. mi ìfẹ́ mú ìmọ̀ I don't want anything to do with you again. òkùnkùn ṣùgbọ́n ojú biribiri ó wá kẹ́lí tí ó tàn mọ́lẹ̀ sí Èdùmàrè bá òkùnkùn ṣú. ní bàtà ń ké lótú ìfẹ́. èmi ló sọ̀rọ̀ sí tó yìí. Mami ó ti parí o, ó ti parí o. Bí ẹ̀kọ́ lára, ebi wo ló fẹ́ parẹ́? Èmi ti finish ó ti finish. oníranú ni ẹsẹ̀ ló dà bí wo kúrò mẹ́jọ. ọ̀lẹ̀ Yẹkọlá so mi nà ẹ̀pọ̀ ń lọ lóòótọ́. bíbi táyì ti lọ náà. táyì ti lọ wo ló ń sọ ọ́ lọ sọ̀rọ̀ bí ọmọ kékeré tó jẹ́ pé tó bá délé wọ́n máa mẹ́gbàá wọ́n máa bẹ̀rẹ̀ sí ní nà ó wà nílé ọkọ ẹ ó sọ pé táìmù lọ. ti nínà ọkọ ó láwọn nǹkan pàtàkì tí mò ń ṣe lálàálẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni and besides ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá kò kí n garun ó tún fẹ́ wá gbọ́ oorun tí mo máa sùn lọ́dọ̀ ẹ̀ ó ju ìtí mo ti ń sùn lọ́dọ̀ àwọn parents mi lọ tábà kù. Dékọ́lá mo gbọ́ gbogbo nǹkan tó ń sọ bọ́ mi ò appreciate gbogbo òwe tó ń pa ẹ̀ torí mo ń bá tó bẹ̀rẹ̀ sí nípa àwọn òwe ńláńlá tó tó torí mi ò gbọ́rí lẹ́nu ẹ̀ ẹni àgbéyàwó bọ̀ wá bá kí n garun kí kí n garun tí màá máa garun kò yẹ ẹ́ sìn and gbogbo nǹkan tó dẹ̀ lóun ṣe èmi rò pé ọjọ́ kan lè ba gbogbo ẹ̀ jẹ́ tó bá jẹ́ mo ṣe ń fi lòun náà ṣe ń fi lọ́dọ̀ ẹ̀ kò sí nǹkan tó stop ẹ̀ kò sí nǹkan tí yín nìkan fẹ́ bàjẹ́ tó bá sún ọ̀dọ̀ mi lé mi ní ti ever plan ẹ̀ pé òun lọ that is the problem tó wà ń bẹ̀ mi ò rò ó kò fẹ́ kó o bì lé mi mi ò tiẹ̀ rò rárá má insist ìgbà tó wá kọ ẹ̀yìn sí mi nǹkan don't insist ṣé wọn nǹkan pàtàkì yẹn ni if not. ẹ what are you saying kí ni tó ṣe pàtàkì tí mi ò lè mọ yẹn o ṣó lè jẹ́ kí n mọ̀. kì í ṣe pé important jù ẹ lọ in fact for the benefit of both of us ni àwọn méjèèjì la máa benefit ẹ besides seventy two hours péré ló tí màá fi complete ẹ and mi <sighs> láì kí n máa sùn ọ̀dọ̀ ṣé ó láyé mi. gbogbo nǹkan ni màá mú lákọ̀ọ́kọ́ o ò lè súnlé ọkùnrin nọ́mbà two o ò ṣe rí rárá nọ́mbà three jẹ́ kí n mú kẹta o jọ tó bá wá fẹ́ mi gẹ́gẹ́ bí ọkọ ibo ló máa sùn. ibi mo ti sọ mi ò bínú ah ẹ̀rín yẹn ó fọ yìí no you are still an gojo. ó àbí àwẹ̀ ni. my love you. seriously. bàbá mi mú ẹ̀kọ́ yá sọ. ó ti mí jọ. díẹ̀ kùnà ó gẹ̀ẹ́sì mi lóòótọ́ ẹ̀rín kọ́ ni mò ń rìn o. ẹ wẹlé díẹ̀ kọ́lá ẹ lọ sí skul ó lọ skul ó jáde kẹ́ bá wáṣẹ́ ẹ̀ bá wáṣẹ́ ó lóun ṣe big girl òun ṣe runs girl kí ló ń jẹ́ bẹ́ẹ̀ aṣẹ́wó ló ń jẹ́ bẹ́ẹ̀ aṣẹ́wó ó gbégbá aṣẹ́wó ó ń ṣe mo tún wá ro ti mọ̀lẹ́bí mo lára mo ro ti fámìlì mo lára mo tún dá lóko kí ló ṣe ó gbàrún. fẹ́ gbà yí lódùmarè bí wọ́n ṣe ń wáyé ni mo bá wọn wáyé bí wọ́n ṣe ń bímọ ni wọ́n ṣe bí mi. ibo ni mo ti wá rí ogun eléni ni ogun ọjà mi látòkèrè mi inú ilé lógún ti ń kó mi lọ́mọ. Màámi, ṣé kò ń ṣe ẹni tó dín ìmọ̀ dádì tó tún fi ìtàn kàn mí? ló ti kọ́wọ́ bọ ọpọlọ àǹtí ojú àbí báwo la ṣe fẹ́ sọ nípa ajá tó ń rí ni tó ń jù tó wá da ajá tó rí ni tó ń gbó. ẹjọ́ ojú ọlá pé kọ́ ẹjọ́ kádàrá ni tí ìbá ṣe bàbá yín tó ya kó ajá àbẹ̀yìn òṣì lẹ́sẹ̀ tó joyè olójú kò mú ò lọ ó ní sẹ́sẹ́ pé mi ò bọ́kùnrin ìtorí ẹ̀ ló ṣe lọ fẹ́ ìyàwó mi òun ló sọ mí dìyà ń dágbé o ṣùgbọ́n mo mọ̀ ṣá o pé ìran tó jó yìí ebi bọ́rọ̀ bá rú mi lójú àgbilẹ̀ léèrè ni ọ̀rọ̀ yìí máa rú wa lójú ló máa dọ̀rọ̀ àwọn àgbà orí ẹdìyẹ onígbùgbùn kò yẹ dúdú odò òdì jọ̀ọ́ ṣàánú mi kí lè ṣe mí tí mo bẹ̀bẹ̀bẹ̀ tó o gbọ́ eh, kí làwọn ọmọ ẹ̀ ṣe fún ẹ jọ ò dẹ̀ ṣàánú mi eh, wo jẹ́ kí n fi nǹkan kan yé ẹ o ìwọ náà dẹ̀ mọ̀ wípé o ò bí ju àwọn ọmọ méjì yẹn lọ ah, ìwọ kọ́ lọ lọ́hùn tó ń ṣẹ̀dá èèyàn ó wọ ọlọ́hùn ọba ló fi àwọn ọmọ wa méjèèjì ṣe obìnrin mo dẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ẹ jẹ́ ká ṣe sùúrù jẹ́ ká ṣe sùúrù fọ́rọ̀ ọkùnrin ó takú ni ìgbájú ìgbámú ní kẹ́ríkẹ́rí ń bá ròde òun ló fi kí mi káàárọ̀ kò wèmi náà kí n lọ àmọ́ ó ti sú mi ó ti sú mi ó ti sú àwọn ọmọ mi àmọ́ ní báyìí fi dàbí mo ti ṣetán gbogbo tó bá fẹ́ òun ni mo máa ṣe nítorí wípé díẹ̀ kọ́lá ìtọ́ bí ọmọ olódò kan ò téréré ojoojúmọ́ ló fi ń tọ̀ sílé bí àfiṣe jọ torí ọlọ́run bá bayọ̀ mi jẹ́ torí mo mọ̀ wípé ìwọ ni mo rí lójú àlá anybody tó bá fẹ́ mú wá kó wá jókòó níjọ́ nǹkan ìyá àwọn ọmọ mi mo ti fara wọn. àdùnní ìjẹ́ orí ẹ pé báyìí. èmi ti ẹ̀rọ porí mi pé náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ ṣàṣàánú mi ni èmi náà ń rò ó mò ń rò pórí ẹ ò pé mọ kì í ṣàdùnnú tí mo mọ̀ tẹ́lẹ̀ yìí mo mọ̀ pé nǹkan ti ń dààmú nǹkan ti ń yọ ẹ́ lẹ́nu àwọn èèyàn kàn rí ẹ pé òun wọṣọ ni wọn tí mọ̀ pé n tó ń ṣe ẹ ó ti tó tàwọn ará bí nítorí bórí ẹ bá pé ni ò ní máa bá mi sọ jargon tó ń sọ nínú ilé mi ẹ mo bẹ̀ ẹ́ ni ẹ dáríjì mi ṣe gbá ṣàwo ẹ ọmọ mi dàkèrè ṣé mi mo fẹ́ ṣe ọmọ ní àbí máa ní kọ́mọ mi kó máa tọ̀ yẹ̀rìyẹ̀rì bí àkèrè listen sórí oró tó dá mi ni mo dá ẹ revenge is sweet òun ni policy tèmi torí bẹ́ẹ̀ ìyẹn ò ní lọ àfi tó o bá tó o bá ta sí mi mo lè má ta sí ẹ o sórí disappointment tó wọ̀ fún mi ń jọ sí òun náà lè ní fún ẹ padà ìwọ ò rántí ni ó rántí pé o disappoint mi gidi gan nígbà tèmi ń bẹ̀ lọ́sàn-án lóru lálẹ́ onírárá onílá onú òṣèmọ́ ó mọyé ìgbà tí mo fi máa ń pè ẹ́ lórí fóònù délì mo lè pè é mo pè é fún odindi ọ̀sẹ̀ kan ò pè kẹ́ ẹ ó disappoint mi ni lèmi náà ti ń wá ń gòtèmi náà máa gba disappoint ẹ wọn ní fìnájó rẹ wò kó tó fi jẹyìn ẹ bẹ́ẹ̀ fi abẹ́rẹ́ gún rẹ kó tó fi gún ọmọ làkejì so wàá lè mọ bó ṣe ń dunni san òun lèmi ṣe o uh, well um, so far èmi ti achieve aim mi mo dẹ̀ ti fi ẹ́ lẹ̀ o ní àǹfààní nísìnyí láti lọ o tó fẹ́ ṣe ohun tó bá ní kó fẹ́ ṣe fọ́mọ ó free láti ṣe mọ́tò my darling one ẹ̀wọ̀n òun náà ti bá mi sọ̀rọ̀ láìmọye ìgbà èmi dẹ̀ ti ju ọwọ́ lẹ̀ sọrí nísìn anytime any day kó lọ mú tó bá fẹ́ ṣe wedding fọ́mọ anything tó bá fẹ́ ṣe mo ti yànda ẹ̀ báyìí. irọ́ ló pa fìjà bí mo mọ̀ ẹ́ ó tán lẹ́nu ó kù ní kù ní ẹ̀ mo mọ̀ ẹ́ dáadáa títọ́ tọ́mọ mi wá ń tọ̀ yìí nǹkan. òpònú aláìlérò afọ́fúngbẹ́mu onífúnkọ bíi ìbejò inú ẹ bu òórùn sa ìtàtẹ́yẹ yẹn ń tọ̀yìn tọ́ ó yá ó lè jẹ́bi tó ti ń ṣe kótókòtó ẹ nítorí mo mọ̀ pé ó lùsì lẹ́nu ẹnu ẹ jò kò sí tó lè sọ ó lè jẹ́ pé ó lè fẹsẹ̀ ẹlẹ̀ kó ti lọ fẹnu kọ ẹsẹ̀ lèmi máa ń gbọ́ táwọn èèyàn máa ń fi kọ ìwọ máa ń fẹnu kọ ní gbogbo ìgbà ni ó lè jẹ́bi tó ti lọ fẹnu kọ náà ti kó bọ́mọ lọ́mọ bí bẹ́ẹ̀ kọ́ àwọn agbódòrógun àwọn egunjọbí ògúndìran tẹjọ ń tẹ̀léra yín ó lọ béèrè lọ sun oorun tí abiyamọ ń sùn tí abiyamọ máa ń rorí dáadáa kó dijọ́ kejì kó jí kó rorí dáadáa kó mọ ibi tó ti ṣe nítorí mo mọ̀ pé wọ́n ló kó bá ọmọ yẹn. ẹ̀wọ̀n ń tọ̀ yẹn ìyẹn ò ṣe tèmi ìdìbò àṣọ mi sọ̀rọ̀. ṣe wà ńbẹ̀ dókítà ò fọwọ́ kan ó láfi kóun rówó kóun tó tọ́jú ẹ̀. Hmm, owó yìí náà ni. owó ni. tíyàn bá tiẹ̀ lẹ́rọ owó gan lẹ́kùn lè léèyàn ìwọ̀nba ló yẹ kó jẹ́ àǹtí mi ṣé ẹ mọ iye owó tí mo ti run lórí ẹ̀yìn àtàwọn ọmọ yín. mo mọ ó gbìyànjú. ẹ mọ̀ ọ́n bẹ́ẹ̀ ni. mo fẹ́ bí ní ìbéèrè ẹ jọ ṣé díẹ̀ kọ́ la mú gbó ni. Ah, mi ò rí gbó lọ́wọ́ ẹ̀ rí o mi ò rí rí o aráwó tiẹ̀ láṣẹ́wó ò lè dá bóyá ibi tó ti ń rìn gbèrè gbèrè káàkiri náà sì gbé ìtàn gbèrè lọ́wọ́ ń sìn kí láṣẹ́wó ò lè dá lára ẹ mọ̀ pé mo ti sọ fún yín pé mi ò fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lẹ́ yín àtàwọn ọmọ yín mọ́ kólúkálukú máa lọ́ ń lọ ẹ̀ àmọ́ bí yàn bá fi ń lẹ̀ sí yàn ọ̀dà sí ń sìn àwọn ará àdúgbò wọn á ní pẹpẹsẹ o ó fẹ́ gbọ́n ẹ lẹ́pẹ̀ láwọn ọmọ ẹ kò tọ́jú wọn. mo ṣe mo ṣe mo gbàdúrà sí wọn sọ̀rọ̀ ìwọ nìkan náà ni mo ní mo ṣe o o ṣe mo dúpẹ́ o. Ah. madam inú mi dùn pé ilé wa hopefully ẹ get me better ṣe rí arábìnrin yẹn ó dàbí pé ó gba ìpèjáyà kan tàbí kórì kan tó bá lẹ́rù òun ló fa ṣọ́ọ̀kì yẹn tẹ́ bá wọlé dancing ẹni pé kò dání gbèdìmọ̀ rárá. ẹ ìparọ́ dókítà òótọ́ lẹ sọ kí wàá ní ṣíṣe báyìí. àwa ń sagbára wa lórí ẹ ẹ tí wọn bá gbàdúrà náà ni pé kọ́ńtà bá kò sókó improve because tó bá improve a máa refer psychiatric home ni. psychiatric home ṣó le tó yẹn ni. ó lè lọ àdúrà sí mi. ọ̀rẹ́ sista ẹ tí wọ́n jọ ń ṣe runs káàkiri kí ló há yín lẹ́nu ẹ ti wá wo àbí iṣẹ́ náà sì ríbi tó bá lé ayé rẹ̀ dé ẹlẹ́yìn ṣe runs kí ló ń jẹ́ runs aṣẹ́wó ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ bẹ̀rù lé ayé ara yín tẹ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí rituals pọ̀ níta wọ́n lè fi ṣe rituals kọ́ jù yín síbi kan tí wọ́n ní rí mọ́ láéláé ẹ ṣé náà ti rí báyìí bí abidjan ti rìn kiri ara àwọn kan tẹ́ gbé fún ló sọ ọ́ di báyìí torí kò sí wèrè nínú wọn títí wa at our age kó máa tọ̀ sára ṣe é gbọ́rú ẹ̀rì ẹ̀rí wọn òun bá yín sọ̀rọ̀ ẹ̀ sì jókòó náà come on in now and get out ẹ̀rí bó ṣe rí àwọn akọ ajé abirùn òṣì lẹ́sẹ̀ àwọn ọmọ oníranù díẹ̀ kọ́ láwàá yìí máa jákàrà máa jẹ dùndún lọmọ kékeré fi mojú ọlọ́pàá attention. òkùnkùn ṣú ojú biribiri owó akẹ́lẹ́ tí ó tàn mọ́lẹ̀ sí ìdùnmáre bá wa òkùnkùn ṣú ọ oṣù biribiri owó akẹ́lẹ́ tí ó tàn mọ́lẹ̀ sí ìdùnmáre bá wa ó rí pé sense wà nínú ọ̀rọ̀ tí ó máa yẹn sọ ni wo ìrìn àjò wa yìí ó mú fúnra lọ́wọ́ lóòótọ́ àrísítò owó rẹ̀ ikú rẹ̀ nì. tá a bá ní ká wo ìrìn àjò díẹ̀ kọ́lá àtọ̀túnba wò dáadáa. kò yé mi explain. ọ̀túnba ra mọ́tò fún díẹ̀ kọ́lá nígbà yẹn àmọ́ èyí tó ń fún lọ́sẹ̀ọ̀sẹ̀ ó gbé lọ sí Dubai wọ́n jọ lọ South Africa meanwhile ọtúbà mọ̀ wípé runs ní díẹ̀ kọ́ là ń ṣe ṣé obìnrin ló mọ̀ ọ̀túbà tó yẹn ni tó fi wà kẹrin bẹ́ẹ̀ yẹ. Eh, ó possible o torí nígbà tí díẹ̀ kọ́ la sọ pé òun ò ṣe mọ́ ó ọ̀túnba ó fi ìbínú gba mọ́tò ẹ̀ lọ́wọ́ ẹ̀ nù ó dùn gan-an ni tó fẹ́ lè máa ké. ó rí i pé wọ́n ti jákùn nìyẹn mo ti dáràn ṣé wọ́n ti lèmi náà báyìí. mo ìrètí mo fi yẹ̀yẹ́ sílẹ̀ kí la máa ṣe báyìí. ah mo tẹ́ kí la máa ṣe ah ọ̀túnba mà ti rògo. ọ̀rọ̀ díẹ̀ kọ́lá ló ti ẹ̀dùn mi jù. nínú ìlú yìí kò ní gba èmi àtọ̀túnba. nǹkan tí wàá fojú ọ̀túnba ní. a ní láti lọ bá máa yẹn. Hello. Kí lorúkọ wọn? ok ní kọ́ máa bọ̀ ní kọ́ máa bọ̀ yẹn ó ṣe. ẹ̀yin ọmọdé ó ga ọ ẹ̀kúnjọ́ mẹ́ta kí ló lè tó báyìí láti ìgbà tí ọ̀rẹ́ yín ti ṣe bó ṣe fẹ́ ṣe ẹ̀yin náà bá kúkú wá dá wa ó dábẹ́ náà bọ èdè tí mo rí ìyá ó yẹ kójú rọlẹ́ ní báyìí wá àbí. orí yín lòjò burúkú máa rọlẹ̀ kó kí n ṣe orí tiwa kí ló há yín lẹ́nu oníṣẹ́ yín ti jẹ́ ẹ̀ oníṣẹ́ yín ti jẹ́ ibi tẹ́ dé bí èkó lámú oníṣẹ́ yín ti jẹ́ àṣé èèyàn bí ni yín àṣé ìkà ni yín ẹ wo akọni káwá sọ fún yín ni pé díẹ̀ kọ́lá kò gbọ́dọ̀ kú o. ẹnu kí ló fa gbogbo ètò. ó oh, ìtumọ̀ ẹ̀ nípò tí yíra pé mutualist nìyí ọ̀tún náà ọtúnba ẹ ti ń lo ọ̀rẹ́ wa díẹ̀ kọ́ la ti ń ṣe gọ́gọ́ ó tún tọ̀ sílé. ooo ó yà yín lẹ́nu ṣé tí ò bá nìdí ọmọ àgbàlagbà bẹ́ẹ̀ màmá tọ́ lé ni wọ́n ní bó ṣe fi ń sílẹ̀ pé kò dùn mọ́ yín inú àkọ́túnba àṣẹ ẹ ti lò ó agbọ́dọ̀ tẹ fi ń tọ́jú ẹ̀ ń gbà yẹn gbogbo nǹkan tẹ tó bá bèrè lọ́wọ́ oúnjẹ máa ń ṣe fàṣẹ ẹ̀ ń lo ọ̀rẹ́ wa ní ọ̀túnba ah, kò má nǹkan tó lè tẹ̀yìn ni pé kẹtù díẹ̀ kọ́lá sílẹ̀ níbikíbi kẹbàdé wọn ti bá kẹyà lọ tú ọ̀rẹ́ wa sílẹ̀ kẹyà lọ tú sílẹ̀ àìjẹ́bẹ̀ gbogbo mọ̀lẹ́bí la máa kó lẹ́yìn wàá bá bíbá. ẹ wò ó ẹ̀yin ló lórúkọ ẹ̀yin ni socialite by the time tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ní sí inú pépà television stations and even radio stations ẹ máa mọ̀ pé kò kí n ṣe ṣeréṣe. ọ̀rẹ́ mi ayé ìgbà kan nìyẹn nísìnyí nísìnyí ni máa bẹ̀rẹ̀ sí ní máa ṣe bísí lórí whatsapp bbm òkìkí yín máa kàn káàkiri orí instagram gbogbo ayé ló máa mọ kọtàbí ṣèṣàlẹ̀ ọ̀rọ̀ yín di ó lè tó lè mú yín escape ni pé kára díẹ̀ kọ láyà lọ́sẹ̀ kan sì sìn ìlà fún yín àìjẹ́bẹ̀ òtúgba tá a bá padà wá síbí báyìí à ìlú yìí ò ní gbà wá ọ̀rẹ́ mi jẹ́ àlọ́. ọ̀rọ̀ yìí ta aláìmọ̀ọ́mọlẹ́rù kó má lè rọ ọ̀rọ̀ tó bá kan òkè tó kanlẹ̀ ebo níbi kan à ń gbé sí i ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba rèé. iṣẹ́ ọba rẹ̀. omi inú igbó ní ìfojú jaró tòtò bàrà ní ìfojú jòrò àdí omi orí àpáta ní sáré gbàrà gbùrú bí a fún ọ ló tù ú fẹ ibi ayé wọn fọ bí igbá ó ya pẹrẹ bí awé aṣọ ó dẹ gbẹdẹ gbẹdẹ bí àwọn tí wọn ò rómù so èso ọyẹkú ló gbè ifá ò ṣàǹrí wọn gbogbo àrà táwọn ọmọ ń dá pátá ara lọ́ta wọn òye òye wọn kankan ibi tí òye gbéye wọn dé ni ìwà tí wọ́n hù nítorí ti ń bẹ́lẹ̀ yìí ogun ni ogun ayé ni ogun ayé tamọ́ ti yé èèyàn abìdí yàn yàn àwọn afàìfúnnilẹ́dìyẹsìn tí gba odindi ẹran pàjẹ́ lọ́wọ́ ẹ̀ ni ifá tún sọ wípé kòkòrò tí ń jẹ̀fọ́ rẹ̀ ìdí ẹ̀fọ́ ló wà. kódà n tá ń sọ yìí òun àtìyá ẹ̀ wọ́n ti pa kádàrà wọn. bàbá kí ni kọjá lè ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀. àfi kálọ̀rì bẹ àwọn ìjogun ọ̀run àwọn eréwọ̀n gbárùn mọ́lẹ̀ àjìkọ̀tún igbárùn mọ́lẹ̀ àjìkọ̀sìn ká bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ kí wọ́n bá wa torí ètùtù wọn fi ń tubì ká lè jọ wọn kó ọ̀nà àjàgà yìí ibà sì sọ pé ẹ̀yin nìkan ṣọlẹ̀ lè ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti ràn wọ́n lọ́wọ́ ibi ó kó lórí wọn láì jẹ́ bẹ́ẹ̀ ah yóò lágbára púpọ̀ o. owúrọ̀ bá mo rẹ́dì láti láti ṣe gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ṣe wí máa ràn án lọ́wọ́ níwọ̀n bá gba tí ó bá ti ní pa mí lára. ìpalára kẹ fínílẹ̀ ni ẹ roko ìmọ̀ tí bọ̀ ẹ lọ láyọ̀ ẹ bọ̀ àmì náà ó sì lọ á ṣàṣeyọrí kò sí ìpalára kankan kò sí lábọ̀. èló ló máa ná wa. yóò yín nírìn ẹsẹ̀ yóò sì ná yín ní owó tí ó two hundred thousand. ìrìn ẹsẹ̀ two hundred thousand apá mi ká oṣù. Ah, ó pé méjì ọ̀yẹ́ àpọ̀nà gan-an ìrìn ẹsẹ̀ lápá yín ká apá yín ò ká tó ní hundred thousand yìí nítorí owó yìí ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ló gbọ́dọ̀ kó lẹ̀ òun ló gbọ́dọ̀ ṣiṣẹ́ ìlàgùn ẹ̀ la gbọ́dọ̀ fi ṣe. hundred thousand látọwọ́ ẹ̀ bàbá tá a bá sọ̀rọ̀ hundred kọ̀bọ̀ obìnrin yóò lè rí. ẹ ajẹ́pẹ́jọ́ fún akéwì. ẹjọ́ kò sáké. ẹ kò sí ní tásì nígbà tá a ní mọ̀ fẹ́ kọ́ tọrọ fúnra wa owóore ti sọ tiẹ̀. èmi náà ni mo ilẹ̀ tí mò sọ̀rọ̀ nípa mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá kọ́lé lọ́lọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ you see tí èèyàn bá ń báyàn ṣe ó di dandan kí ènìyàn ní àǹfààní lọ́dọ̀ yẹn kó rí nǹkan gidi tọ́ka sí pé ní ìgbà tí èmi àtẹni báyìí jọ wà ohun tí mo rí lára ẹ̀ ni. mo padà kó gbogbo ìwé ilé àti mọ́tò tí díẹ̀ kan lọ́wọ́ drop surface mi mo kó lọ́ba mọ́tò ẹ rèé ìwé mọ́tò ẹ ní ìwé léyìí ni ìwọ ló ní kì í ṣe mi. ohun tẹ́mi bá ti ṣe fún mi mo ti ṣe ni ó ní rárá o òun ò fẹ́ kí n máa kó nǹkan mi lọ òun fẹ́ gbégbèsè ayé tuntun òun fẹ́ ṣe gbà òun fẹ́ ṣàwọn ọmọ náà. fine mi ì sọ pé ò gbégbèsè ayé tuntun kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ẹ́ tó fi rò pé gbogbo ohun tí mo ṣe fún ẹ yìí ó yẹ kó dá padà fún mi. mo padà sọ ọ̀rọ̀ yìí fún bàbá bàbá náà lè ta àtìlẹ̀ àtìlẹ̀ tó wà lórí ẹ̀ kí n kó owó ẹ̀ fún kó a fún ara ẹ̀ yọ owó tá a fẹ́ lò kó fi ṣe nǹkan tá a fẹ́ fi ṣe ìdí nìyẹn. ẹ ẹ a rò pé èyí gba mọ́tò lọ́wọ́ ẹ̀. èmi èmi ò gba mọ́tò lọ́wọ́ ẹ̀ o hmm. mi ò gba mọ́tò lọ́wọ́ ẹ̀ rárá rárá rárá kò sí ohun tí mo fẹ́ fi ṣe. omi ìgbà ìkọ̀kọ̀ lọ́wọ́ ẹ̀ rárá. ìyẹn ló jẹ́ pé níjọ́ tẹ́ dé tẹ́ ń sọ̀rọ̀. tí n bá fẹ́ ro bẹ́ẹ̀ ṣe ṣe níjọ́ tẹ́ wá sí ọ́fíìsì mi in fact tí n bá rájà yín gan mo lè yìnbọn fún ṣùgbọ́n mo rò pé ọ̀rẹ́ dà mí màá da ọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ dí méjì. pípè yìí ò kọjá pé bí mo ṣe máa rí ìyá tó bí Dẹ́kọ́lá nítorí wípé wọ́n jẹ́ kí n mọ̀ gbogbo táwọn fẹ́ ṣe àfi kí ìyá yìí kó wà lórí ìjókòó. ọ̀túnba iṣẹ́ ńlá nìyẹn o ah, síbẹ̀síbẹ̀ náà a máa wá bá ṣe máa get actress náà ni nítorí Dẹ́kọ́lá náà kì í ṣèyàn bẹ́ẹ̀ ti gbà ẹ ṣáà má bínú ìjọ tó yọ lọ́rùn ẹ má bínú sí ìjọ tó yọ lọ́rùn. bàbá ẹ ṣe sá ẹ pẹ fún wa ṣe màmá arábìnrin tí ààrẹ ò yá àwọn ọmọdé kọ ẹ. ìyá wa ẹ ǹlẹ́ o ẹ pẹ̀lẹ́ o. ẹ ṣe sá ẹ ṣe mo dúpẹ́ o ah. ẹ kó àdúró tí wà o. <laughs> olódùmarè ló ṣe é àwọn ọmọlẹ̀ wọn ṣe. ẹ má wulẹ̀ dúpẹ́ lọ́wọ́ èmi awore ẹ àmọ́ ìyá wa iná ńlá ń jó yín lábẹ́ aṣọ tọmọtọmọ o. mo mọ̀ pé iná ń jó mi mo mọ̀. gbàtẹ́ wa mọ̀ kí ló dé tẹ́ ẹ̀gbọ́n nù. ẹ wo ẹlẹ́dàá ẹ̀yìn àtàwọn ọmọ yín ó ti dààmú jìnnà ó kù kán so báyìí ni wọ́n fi so yín papọ̀ gẹ́gẹ́ bí ẹran ẹ̀ ń fi òru ṣiṣẹ́ tí ò lówó nù ẹ̀ ń fi ọ̀sán tọrọ jẹ inú rẹ̀ yín ti kú báyìí kò wọ́n yín ká kò lé ọkọ yín bẹ́ẹ̀ ni kò wọ́n ọkọ yín kò fi yín sílẹ̀ kò lè yẹ yín kò tí ì lè yẹ yín ṣùgbọ́n ìjọ́ tá bi níbi wọlé ẹ ti mọ̀ lálàá o tẹ́ mọ̀ ń rí ẹni tí ń ṣe yín lójú òun. mo ń là mo ń là mo ń rẹ́ni tó ṣe mí. ọ irọ́ ni wọ́n fi sùúrù pe suru lásán ni wọ́n fi wéèyè rè pé wéèyè wọ́n kàn ń fi jújú bòyìn lójú kẹ́ má bàa mọ ibi tí wọ́n ti jó yín lábẹ́ aṣọ ni. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ wà á lè lọ yìí torí tọ́jọ́ bá ti borí ara ó ní iṣẹ́ kan tá a ṣe nítorí bí afẹ́fẹ́ bá fẹ́ ó di dandan kó kéwé òkú lára ara ọmọ yóò yá ọ dá mi lójú bẹ́ẹ̀ bá ti wá lọ́ọ́lé ìfún yín níṣẹ́ kan ẹ lọ rèé súnmọ́ ẹ̀nà àbáwọlé yín nínú ilé ni o nínú ilé ẹ súnmọ́ bẹ́ẹ̀ nítorí wípé ẹni táwọn wí yìí yóò wá bí ṣe máa wá í ẹ̀yin yìí mọ̀ ni ẹ gbọ́ nǹkan tẹ́ ẹ gbọ́ rí láyé yín nítorí ọ̀fẹ́ wọlé ni àmọ́ tí ẹ fi sẹ́nu ọ̀nà kò lè jẹ́ kágbára rẹ̀ wọlé láéláé agbára rẹ̀ ò gbé tí ò bá ti wá ráyè àti wọlé inú ọ̀wá bí yóò mọ lọ rè é kanlẹ̀kùn yóò mọ kanlẹ̀kùn kíkan kíkan gbogbo bó ṣe lè wọ́n kanlẹ̀kùn tó ẹ mọ̀ sílẹ̀kùn o bó lè bá ń jà bí lè bá ń jó kódà kára máa sọ́ǹtà ẹ mọ̀ sílẹ̀kùn o bílẹ̀ bá ti wá mọ́ ẹni àkọ́kọ́ tó bá kọ́kọ́ kanlẹ̀kùn yín báyìí ẹ̀ ṣílẹ̀kùn fún un àti láàrin nù ọ́ èmi gan ní jìnnà sí yín. ẹ ṣe wa ayé nù wà kámárà. ń bọ̀. tó pòṣìkà òun rere ó ti bàjẹ́ àmọ́ bó ṣe lè wò ó pẹ́ tó ó dá mi lójú pé kà ó padà kà náà. ẹ wo èèyàn tí ń ṣe rírè o. bẹ́ẹ̀ni ẹ wá má jẹ́ kí n tẹnu ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ dúró kí làwọn mọ̀lẹ́bí ń ṣe fún ẹ gan tó fi wá sọ wọ́n di kòkó lájẹ lóòótọ́ mo ṣẹ̀ ojú ló kún mi tí mo fi sáré ayé ọ̀nà ni mo rò pójìn ni mo fi gbọ̀nà ẹ̀bùrú ṣètò ọ̀la mo sáré títí mo gbìyànjú títí mo gbọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí ṣùgbọ́n kò yá àti mi èmi ni mo wà nídìí ọ̀rọ̀ yìí látọjọ́ tó ti pẹ́ bàbá kí ni ọ̀bọ fi ṣorí tí náà kí o ṣe ó ṣe jẹ́ pé ọwọ́ ẹ̀gbọ́n mi Àdùnní ni màá ti ń lọ gba owó ọwọ́ ẹ̀ ni gbogbo mọ̀lẹ́bí ti máa lọ ń gbowó tí wọ́n bá wa sọ fún un kàkà kó dá wọn lẹ́kùn a máa bóyún ṣìn a máa bóyún ṣìn kí ló dé ó ṣe jọ̀wọ́ òun nìkan. <laughs> ojú ọlá pé bẹ́ẹ̀ mi bá wí fún ọ pé ojújojú lọ pé mú ju mú lọ ntẹ́mi ń rí yàtọ̀ sí ti wọ́n ń wò ṣé wọ́n mọ̀ wípé ìgbà ajé tẹ̀gbọ́n gbé wá látòdì ọ̀run sódì ayé ńlọ́fà gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí gbà díẹ̀. ṣé wọ́n mọ̀ wípé oníkálukú ló ní gbájé tiẹ̀ tó gbé wá látòde o. ẹ kí la fẹ́ ṣe sí yẹn. <laughs> ṣé o rí igbájí ọwọ́ tiẹ̀ èmi ò gbà fún wọ. ṣé yẹn ṣe é ṣe ni. kí ni ò ṣeé ṣe tí wọ́n bá ti ní àṣẹ bẹ́ẹ̀ mi bá gbagbájí ọwọ́ ẹ̀gbọ́n rẹ̀ tí mo gbé fún wọ tó bẹ̀rẹ̀ sí ní ìlú. ayé ti dìrọ̀rùn fún wọnú òun ó sì mọ wa tọrọ jẹ lọwọ tiẹ̀. bàbá èmi náà fẹ́ lówó mo fẹ́ lọ́là má ṣe. ẹ kí n ṣe wo bí n bá ṣe tán ọmọ lo oògùn ẹ̀gbọ́n rẹ o ó lo oògùn ẹ̀gbọ́n rẹ ó sì tún lo tọmọ ẹ̀ mọ́. a jẹ́ pé ó máa pọ̀ sí nìyẹn. ọjà náà ṣùgbọ́n kó tó di wípé mo tẹ̀síwájú lórí iṣẹ́ yìí a kọ́kọ́ lo àyògo náà ayògo ní ń lò ṣó orí ayògo yìí tó bá jẹ́ pọ́kọ la fẹ́ kó fara rẹ̀ lẹ̀ ni bó sì jáya la fẹ́ kó fọkọ rẹ̀ lẹ̀ ẹyin alògo yìí la lò fáwọn méjèèjì kò bá wàá jẹ́ lèmi rẹ́ǹtì tá a bá fẹ́ kẹ́ni tí ń gbélé ẹni ó fi lé ẹni lẹ̀ ṣó orí kíní ọ̀hún òjò pẹlẹbẹ báyìí lò ṣó orí bí mo bá parí iṣẹ́ ìtàn tá a bá jù sílé onítọ̀hún ọ̀dà lọ lámilámi làárí ẹnìkan ìrábò ẹ̀ ọ̀wárí tẹ̀gbọ́n rẹ̀ àdùn kí n tó dáwọ́lé òun àtọkọ ẹ̀ ògo àwọn méjèèjì bó ti rí ni ń kọ́kọ́ ya ògo àwọn méjèèjì nù bí n bá ya wọn tán iṣẹ́ ṣe nù ṣùgbọ́n ká tó dórí eléyìí náà ọlọ́rin pèsè ilé kan síbi kan torí bí n bá parí iṣẹ́ ìtàn tá a yà wọn tán àtàwọn àtàwọn ọmọ ibẹ̀ wọn lọ rẹ̀ mọ́ gbé bá a bá wá délé ọ̀hún èmi tó ń wò yìí náà ń wà gbẹ́lẹ̀ wájú ilé ọ̀hún ó ní nǹkan tẹ̀mí orí mọ́ rẹ̀. ibẹ̀ ni wọ́n mọ gbégbá ajé ìwà lọ́jọ́ kẹrìndínlógún kẹrìndínlógún lóru lọ́mọ wa fi kórè ajé tiwọn bá ọba sì ti ń kórè ajé yìí ìwọ doníbo ajé nù àwọn difarawa jẹ ara tiwọn ni wọn ò mọ fi ṣiṣẹ́ ajé fún wọn tí wọn ò mọ dolówó tó sì mọ dọlọ́rọ̀ gbogbo. ẹ bàbá báwo ni mo ṣe fẹ́ ṣe yẹn o tí màá máa gbé igbá lọ síbẹ̀ ní òru kẹrìndínlógún kẹrìndínlógún tí màá lọ fi béèrè àjẹlẹ̀ ọ̀hún báwo ṣe fẹ́ ṣe. <laughs> ọmọdé rẹ òmùgùn ń pè lẹ́fọ̀ ǹjẹ́ bí n bá ní ọjà nílẹ̀ rẹ̀sù rẹ̀sù ṣọ́ lọ tí n bá ní oníṣẹ́ oníṣẹ́ rẹ̀sù rẹ̀sù tó tẹ̀lé mi wò mí bó ti mọ̀ wá bẹ́ẹ̀ àwọn tí ọmọ mọ̀ wá ò ní mọ̀ bó ti mọ̀ padà lọ àwọn tí ọmọ mú ọ lọ bá ọ bá rí wọn ò gbọdọ̀ sọ ibi táwọn gan bá jókòó sí wọn ò gbọdọ̀ fọhùn torí bí wọ́n bá wí táwọn bá sì fọhùn ní tí ó tẹ̀yìn ẹ̀ yọ kò mọ̀ jẹ́ ń sọ yóò dìgbà náà nà bọ́ bá dìgbà náà á mọ ọmọ tí mò ń sọ ìyá kọ́kọ́ yanjú ọ̀rọ̀ yóò dìgbà náà ṣọgbọ́ bọ́ bá ti yé mo ti yọrẹ́ o ti yé mi náà o hmm, ti yá báyìí. onílé ìyá àgòmọdé ẹ fún mi lọ́nà mi lò aráalé yìí ojú yín ọ̀bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ torí ojú níkà kò jẹ́ kárẹ́ni tó ń ṣe ni aráalé yìí imú yín ọ̀bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ torí imú níkà kò jẹ́ kárẹ́ni tó ń ṣe ni aráalé yìí etí yín ọ̀bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ torí etí níkà kò jẹ́ ká gbọ́n wọn nínú ìrìn nípìn ìkà mo gbégbá ajé mi tọ̀ yín wá lónìí o ẹ̀rù gàlè ẹgbẹ́gbá ajé mi tọ̀ ẹ̀rù gàlè. Tójúọlá pé ọmọ ìyá mi ọmọ bàbá mi ìwọ tó sọ wípé atóríṣe ló jẹ́ fún wa bàbá atóríṣe ló pè rẹ fún wa. ẹ má jẹ́ ó yà yín lẹ́nu ẹni tí wọ́n ń pè léèyàn rèé wọ́n lẹ́ni agbójú okùn lè jẹ́ ní àgbà. ìbá ní èèyàn rere ojú láyé máa yé tòṣùpò ajábákọ̀sí màbàdí sálábà ní ẹyẹ oko àkọ̀mábalẹ̀ yá kó o mábalẹ̀ ta afẹ́jú ẹyẹ kì í kàtí òkun ọ̀dàlẹ̀. wọ́n léèyàn àbìdí yànnà báyẹn bá tún ń ṣèyàn lọ́wọ́ á tún tìdárò fẹ́ni. ẹni èèyàn bá ti gbé ṣubú ni ó mọ̀ pé èèyàn ṣòro dákun ṣọ́tùkù tó fẹ́ ṣe ni. pàṣẹ fúnjà lọ. ẹ kó máa lọ ni. kí ló kù sọ fún mi gbogbo bí ayé mi ló ti lọ ire ló kù retí gbogbo àwọn èèyàn tí wọ́n dá sí yín tí wọ́n ti lọ wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ pè ní ìsinyìí tí ayé yín ọmọ ọ̀rọ̀ wá bẹ́ẹ̀ bá rí bí wọ́n bá fi kọ̀ǹtínà tó gbowó tán bá kó wá ẹ̀ mọ́ ogún tí ń lọ dé. ẹ fọkàn balẹ̀ kàyéfì ńlá ló jẹ́ kàyéfì kàyéfì kàyéfì ńlá ló jẹ́. ebi bọ́rọ̀ bá mi lójú àbílẹ̀ léèrè ni ọ̀rọ̀ yìí máa lójú ó máa dọ̀rọ̀ àwọn àgbà orí ẹdìyẹ oníkùnkùn oyè dúdú odò òdì kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ rárá o ó ṣèwọ́ ó ń tọ́. Ah. gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí o. Ah, ẹ bàbá ṣe pé fún un ah, ó ti sú mi ní dáàdì ó ti sú mi ní o wọ́n ah, ní tí nǹkan bá ti dé góńgó orí imú ó ti di nǹkan mi látòrí bàbá ẹ wàhálà bàbá ẹ yìí wà nílẹ̀ tí wọ́n bá mi fà lọ́wọ́ padà wá sórí òun fúnra mi ni mo fẹ́ tí ara mi gbọ́ wípé ṣìnà àtàṣẹ́wó ló ń ṣe káàkiri kì í ṣọkùnrin kìíní kì í ṣọkùnrin kejì bó ṣe tó gọ̀lọ̀tọ̀ gọ̀lọ̀tọ̀ ẹ̀ ó tún tọ̀ lé ah, kí lè afẹ́ kì í ṣe ó sún mi ní sáà kí ló pè mí fún. Ah, ṣe fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀ mo fẹ́ gbọ́ o àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ ẹ̀ kò ń ṣẹjú ẹ̀ iṣẹ́ ayé ni torí pé kòkòrò tó ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló wà kò ń ṣe dídùn inú ìyá ẹ̀ ni láti kó kúrò nílé ọkọ ayé ló gbógun tì wọ́n ó kọ̀ dàbí kí èèyàn máa fún yàn kan kó máa fi gbà nǹkan míì lọ́wọ́ ẹ̀ torí náà ó nídìí ìrànlọ́wọ́ gidi láti bọ́ lọ́wọ́ ayé. ẹ sá mo gbà yín gbọ́ngàn o mo gbà yín gbọ́ngàn ni ẹ̀mí ọlọ́run tó dẹ̀ ń lò yín kò ní fi yín sílẹ̀ ògo ọlọ́run ò ní kú láyé yín kò ní kú nínú ìjọ yìí so ṣé pé àwọn kan ló wà nínú òkùnkùn tí wọ́n ń ta fà sínú ìmọ́lẹ̀ ìdílé yìí. bẹ́ẹ̀ this is wonderful pé kékeré báyìí lẹ́sìn wá fẹ́ ṣe ń sìn tó gùn yìí máa fi kúrò lára wọn. olúwa ni. olúwa ló máa ṣe. bẹ́ẹ̀ ni. òun náà ló máa ṣe. níwọ̀n ìgbà tẹ́ bá ní ẹ sì nífẹ̀ẹ́ nǹkan tí ọlọ́run lè ṣe. kí ni tèmi ní ṣe ń bẹ̀ kì í ṣe pé mi ò nífẹ̀ẹ́ kó tó di pé ọ̀rọ̀ ni pé à ń tọ̀ lé yìí kó tó di pé ó wọnú ọ̀rọ̀ wa mo nífẹ̀ẹ́ dáadáa bó ṣe ti wá ń di pé mi ni màá wá gbìyànjú láti ṣe ti báyìí nífẹ̀ẹ́ ẹni kò yé mi torí ńgbà tẹ́ máa sọ ẹ sọ pé àwọn ayé wọn lọ́wọ́ sí ọ̀rọ̀ fámìlì wọn ẹ dẹ̀ ní tí báyìí nífẹ̀ẹ́ ṣé mi ni mo fẹ́ lé ayé sà. ẹ má sà fún ẹ jẹ́ ká ràn lọ́wọ́ torí pé ìyàwó gidi ló máa jẹ́ fún yín ìyàwó tó bá ìyàwó tó jẹ́ pé tẹ́ bá fẹ́ ìtẹ̀síwájú ìfọkànbalẹ̀ ìgbéga pẹ̀lú ìgbé ayé rere ni fún yín ọmọ wo ni mo fẹ́ gbégbá sàn a máa fi àdúrà àtàwẹ̀ la máa fi jagun torí pé ìdè sátani lórí ẹ̀ ó ti já òun lọ́lọ́run ṣe gbé yín pàdé ẹ̀ tá bá ti bẹ̀rẹ̀ ẹ gbọ́dọ̀ jìnnà sí wọn torí pé nǹkan tá fẹ́ ṣe ó nídìí kẹ́ jìnnà sí wọn torí pé ogun tọ́lọ́run ti ṣẹ́ kó má tún padà dàlé yín lórí mọ́. ṣé ah, bá ti ní ká gbàwé àtàdúrà má gbà ah, ìtẹ̀tún aṣọ tún wú mi lórí lórí pé kí n sá díẹ̀ fún wọn dáadé àdúrà yín lórí mi náà ló important o tiẹ̀ kọ́lá. irọ́ ni my God I never knew you cared for me oh God thank you. ọ mi ò nífẹ̀ẹ́ tán pẹ̀lú ẹ very first time tí mo pàdé ẹ I said one thing We need to tell you, my parẹ́ you will lè ṣaláì má promise you know ló wà lọ́kàn mi ìfẹ́ yẹn náà ni mo yìn ní títí di despite the fact won't go to ṣẹlẹ̀ promise the mo for you. mi ò gbàgbé ẹ̀ náà òun to fà tí mo Bobola, I love you. I love you, Thank you. Thank you.